ramaye baba mo ń bẹ̀bẹ̀ o. jẹ̀ṣù wọ́n rán mọ́ níṣẹ́ dé tògútògú wọn ò pé wọn ò sọ gbàdọ̀gún májàyé rí mi gbèsè wọ́n pàdé gùn wọ́n tún pàdé òkú mọ́ wọn. kó lójú ẹnu kò ṣara gírí. Akeem ó ṣe ti tẹnu kò ṣe tọlọ́run it's okay just calm down relax yourself. Àǹtí mi àǹtí mi ẹ̀rọ yé mi báyìí ẹ̀ àǹtí mi ẹ̀rọ yé mi lóde I know pẹ̀lẹ́ Akeem ó ká ẹnu títí ẹni ọlọ́run máa tẹ́rọ̀gì mi fún ẹ it's okay just put yourself together okay? kúdẹ̀ kìlọ̀ fún ẹ o where is it? èmi ni ọ̀rẹ́ mi. ẹ wọlé ilẹ̀kùn à ń ah, ah. Oh, what's up? friendship ah, kí ló ṣẹlẹ̀. ẹ ká sún wa. Oh. táyọ̀ kọ̀ lélẹ́yìn. òun náà ni. kí ló dé. ọkọ ẹ ní o Hakeem ó fún yàn lóyún ìyẹn wá sá lọ kó tó ń ké náà nìyẹn. ó ga o ẹ àwọn ọmọkùnrin kéékèèké àfi sùúrù ìgbéyàwó gbàwó sí gbàwó èèyàn ṣáà làwọn ọkọ títí wa ọkọ títí ẹ kó tó di pé ikú ṣe bó ṣe máa ṣe àmọ́ bẹ́ẹ̀ méjèèjì ṣe ló máa ń ṣe. wọn náà ṣàmọ̀ bọ́kọ mi ṣe máa ń ṣe ah, ah. nígbà tó wà láàyè five and six lèmi àti ẹ. of course Ah, bí gbin bá fà lọ́rọ̀ yín méjèèjì ìkara wọn máa ń tẹ̀lé báyìí ni bẹ́ẹ̀ ni òde lọkọ ti tèmi náà mo jẹ́rìí ẹ̀ ah, olówó orí mi ibi tó bá fi us bá ibẹ̀ ló máa ṣomi sí kó lè ṣe ní ọmọ ìyàmà kan kó lóbìnrin mi bọ́ àtẹ̀mí ọlọ́run tẹ̀ fún ẹ lọ́kọ̀ ẹ̀ ọlọ́run fún ẹ fẹ́. ó ti tó ó ti tó sí wàá bẹ̀ wọlé. ohun tó lè sọ nípa ìfẹ́ yìí Ilé ìbò ni. Yóò bẹ̀rẹ̀ òní. Lẹ́yìn ni náà, I have to go home. Wait ṣé nítorí olórí burúkú mọ ní Mr. Odiyan ló ṣe ń ṣe báyìí Why are you talking like this? Come on, babe. You know I love you, okay? As a matter of fact, I love you more than anything in the world. And all your bad to kuda kumbe kuto ba bell. Maybe you used to love me, not anymore. Of course I do love you. Ibe lo koyo wan sin abi. So enjoy sin. Oh yeah, nǹkan tó ń ṣẹlẹ̀ now. You comparing us? No, I'm not. No, wait. I am tired of all this. Ọjọ́ mo fẹ́ ṣe gbogbo eléyìí dà. Bàbá fi ogún ọdún pilẹ̀ wèrè ọjọ́ ògbọ́n ló fẹ́ jájà. What am I going to enjoy my husband? I am married for crying out loud. Okay, I know that. Just give me some time to sort things out. To be with her? To sleep with her? Baby, come on now. What are you sorting out? For how long? I am tired. Seriously. What's the dancing of you today? No, I don't want to hear it anymore. I'm tired. Come here. You can go. come here now o ṣàmọ̀ pé ọ̀lọ́ ni mí. èmi kọ́ mo ni ẹ not anymore I used to yes but not anymore. Well, I'm telling you that now. Okay? Come on, baby, I have to go. Okay. No kiss. I'm just gonna wear my shoe. I'm not gone yet. Okay. Come here. <laughs> O gbọ́dọ̀ pẹ́ lọ́la o. No problem. Juliana. Juliana. Sir. Um. Ah. Madam. Ẹ káàbọ̀. Madam ko. Wọ́n sì dé. Sì dé. Come in. Showcase, miss me ikú tó ń pọ̀jù gba ẹni òwe ló ń pa fún ni o ẹ fura o ẹ fura. ẹgbẹ̀lẹ́ màá ṣe káwọ̀ màá. ẹ so báwo ni. ẹ madam ẹ ra wọn. kí ni. ẹ bóyá kí n bá yín gbé báàgì wọn lé wọn o sì ń kọjá yìí ẹ. bójúgbà ẹni òwe ló ń pa fún ni o ẹ fura o ẹ fura ẹ fura o ẹ fura onílé ò fura olè màmá kó lọ ajá ò fura ṣóhun làjá fi ikú tó gbójú. ẹ pẹ̀lẹ́ mọ. ẹ fura o ẹ fura onílé ò olè bàmọ́ kó ajá ò fura làjà fi jì ikú tó ń gba ẹni o òwe ló ń pa fún ni o ẹ yé o ẹ fura o ẹ fura o. sórí kí ni mo fẹ́ ṣe alágbẹ̀dẹ tó ń lorin lójú kan ó lóhun ń wà táwọn tí mo bá sọ̀rọ̀ tó ń bá ti dà mí lóhun mi lè fi kíní ìsílẹ̀ bèbí. even at that eh? all work and no play makes Jack a dull boy we need to fún him break yeah? take a break you know. I will how was your day. Um, so so splendid. All right. I'm hungry like right. I'm hungry. for me this afternoon. lórí ti kúrò yóò fly by ṣé ti yá sáré sùn nìyẹn ni. Ah, Look behind me. Huh? Who is calling you? Ah, I'm networking you. 777 number. mọ̀. ajá ò fura ṣòun làjà fi jí. níbo ló ń jẹ́ ọlọ́dún ológbò yìí. kí ni kí ni tiẹ̀ kí ni tèmi kí ni tèmi. ṣé mi ò lè yìn níbi lọ síbi tó bá wù mí nínú kọ́ńtántì ni. wo bí o ó ní àkókò àti ìgbà tí o lè máa rìn kiri nínú ọgbà yìí o lọ́gọ̀jọ́ ru yìí wo bí tí o bá jẹ́wọ́ fún mi máa di ẹrù olè lẹ́ lórí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Alao. kí ni. <laughs> Alao. ẹ ah, ah. eh, má bínú ìrẹ̀bí tẹ́lẹ̀ ojú ló ń sí mi. Alao. wọ́n fún mi lẹ́tàrí èyí tí mo bí ẹni kò dáhùn. Alao. kí ni. wọn náà ṣàmọ. gbé kí ni. sori nǹkan tí mo sọ pé mi ò gbà tẹ́lẹ̀ nísìnyí báyìí mo ti gbọ́ mo ti gbà. ọmọbìnrin má má ṣeré kéré. sọ fi irú ẹ̀ ṣeré ni. ó dá o lójú. ó dá mi lójú náà àmọ́ àmọ́. ó ti gbà. ó dá mi lójú ṣé bí mi ò ṣàṣẹ ẹ èmi náà mo sọ pé mo gbé kinní wa. ó dá ẹ lójú. ó dá mi lójú sẹ àmọ́ àmọ́ ọmọ wípé ọ̀rọ̀ tèmi owó ló bá dé o. ah ìwọ ló ń sọ̀rọ̀ báyìí gbogbo ẹni mo mọ̀ sórí akókò bàbá mi owó ló ń jẹ́ kí n jàgbàdo eh, eh, ẹ sórí owó oṣù tèmi mo ti gbà á bómi tí ì nà níṣó nínú ilé jẹ́ ká ló bá gbogbo ẹ̀ kó nílé wa mo lọ wá ń dé mi dúró síbí báyìí. Ah. Babe, I hope we're still on the same page. kí ló ń pa lẹ́rìn. ìwọ ló ń pa mí lẹ́rìn mo kí wàá lè pọ̀ ṣá okay why did you decide to make breakfast nígbà tó mọ̀dọ̀ wà mẹ́yìn. well because i can because i can and because i want to tó bá tó omi gan máa tó wẹ̀ fún ẹ fúnra mi. ẹ ẹ a jẹ́ pé nǹkan mi ti wọ nìyẹn. nǹkan mi ò wọ inú ilé ẹni la ti ń jẹ́kọ̀tẹ́ ní dòdò. yeah come come come. oh okay is he ready. yes ready. okay as your lordship pleases. That's it. Good. <laughs> mm. All right. I think I'll wash it up. Eré sí mèsì, eré sí mèsì dear. Oúnjẹ nìyí o. Ah. ó ga o kí ló tó ń jẹ́ wá pẹ́ tó báyìí láàárọ̀ yìí. tí bọ́gì ẹ̀ ló ń dáná fún ìyàwó ẹ̀. <laughs> ilé àwádùn ọkọ. ọkọ ní kúkú ń pọn mi òṣì. Ah. kí ló wá fòṣì ń bẹ̀ ìfẹ́ ló wà láàrin wọn òkè ìwọ máa wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí màá fìfẹ́ bá tiẹ̀ jẹ́. <laughs> wà wọrí tiẹ̀. wà á ti ta ni. èmi àti ẹ náà ni àbí kí la fẹ́ pè ní tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ lóru àná. orí ìyẹn ló ṣì wà ṣòro mi owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ńlọrọ̀ tèmi owó tó san lánàá ti expire báwọn kò fẹ́ ṣe tòní wà mọ́wọ́ mi jáde ni ṣé o ti gbọ́ ṣé o máa gbóúnjà bó gbà. mo gbé o owó tàná ti expire. bí mi lẹ́ẹ̀kan sí tó bá yẹ wá gbóúnjẹ ńlẹ̀ olórí ibú lọmọ ìlú owó àná ti expire. Bùnmi Bùnmi manager leader good afternoon what is good about the afternoon now Kilo ló why did you collect money from the ID ventures and oh the supply wọn meanwhile oh enter owó yẹn the company's account Kilo ló ṣẹlẹ̀. and actually owó wọn ò tí ì pè ní mo dẹ̀ ní kí n bá wọn keep until tó máa ṣe pé lọ́wọ́. listen to yourself look at the way you are even speaking to me ṣùgbọ́n kò sí rude ṣá no ṣùgbọ́n kò sí rude. i'm sorry ma. sorry for yourself. kò bá wọn kó pamọ́ ṣé báńkì ni wọ́n ní. i'm sorry ma. Eh? are you supposed to hold on to any any manager any, any customer's money. i'm sorry ẹ eh? owó àwọn kọ́sọ́mà ó mú yẹn o kò sí àkáǹtì títí ẹ fún personal use ẹ ṣé o fẹ́ pa company jẹ́ mọ́ mi ni no o fẹ́ sọ company lórúkọ àbí repetition tí mo ti ń bì látọjọ́ ọjọ́ you just want to come one day and then ruin it mi ò ní gbà fún ẹ ṣùgbọ́n So let me tell you. Now I'm giving you five minutes, like five minutes to transfer that money into the company's account. Then make sure pé o supply goods wọn. Tí o bá wọ̀, dá owó padà fún ọ. Mi ò fẹ́ stories. Understand? Yes, Idiots. ń ṣe bẹ́ẹ̀. ṣé kí ni. Ah, kò kọ́ńpìn jẹ. rọ́bìṣì wo ni wọ́n máa ń sọ lẹ́nu náà wọ́n kọ́ńpìn wo lórí ọ̀mí tí mo kò jẹ. ẹ ti bínú. are you crazy. ẹ má bínú. dáì bó ti yá wèrè. ẹ má bínú. idiot. ẹ rí nǹkan tàbá ló ya wèrè inú èmi àti ẹ olóṣì ó ṣe ní kó wọ ọ̀gá àjẹgbà tó jẹ́ wà tí wọ́n lẹ́jọ́ ń pín bọ́gà olóṣì. Hmm. Ah, what rubbish? Can you imagine? idiot bàtọ́ bá ń wáṣẹ́ aládìí pé bí àwọn òrìṣẹ́ i'm sorry jare gentleman i'm sorry for keeping you waiting. welcome now. madam ẹ máa ní láti take care easy o ẹ̀yin náà mọ̀ wípé mọ̀jà mọ̀sá làwọn akíkanjú lójú ogun akin tó bá mọ̀jà tí ò bá mọ̀sá irú wọn ló máa ń bógun lọ ẹ má bínú pé mò ń pòwe níwájú yín máa ṣe rí bẹ́ẹ̀ ṣe lọ́ọ́ pariwo mọ́ máníjà yẹn kò kí ń ṣe solution sí kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa ní láti take care easy ma ìkan táwa mọ̀ ni wípé àwa ti san half payment nínú owó ọjà tẹnika lọ gbé. so in other words nǹkan tẹ́ ń ṣàlàyé santi pé ó yẹ kí n pe one on one kí n ní conversation pẹ̀lú ẹ̀. yes ma. kí n pe olè one on one kí n bá ní conversation do you realize what she just did she actually transferred the money that is meant for the company ó transfer it sínú àkáǹtì tiẹ̀ and you are telling me to be polite with her ó lè lójú ìwọ ó lè lówó yẹn náà and i'm very very sure pé ó ti ń lo owó yẹn díẹ̀díẹ̀ okay now let's say for example bẹ́ẹ̀ ṣe dé báyìí lẹ́ni sí ẹ̀ bẹ́ẹ̀ mi ń bíbáyìí you now made the, another like the balance you paid it to somebody else or anything ẹ máa ma expect good sabi èmi tí wọ́n san sí company mi mi ò ní supply and then you start telling people like okay company ọtí ma ọtí goof she's trying to ruin my reputation it took me years to to get to this place i'm not gonna take any i'm not gonna allow somebody ruin my reputation kò lè work she's a thief. madam sherry most àwọn tá à ń gbéṣẹ́ fún sìn adẹ́tẹ̀ ni wọ́n wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù so ẹ máa ní láti máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú wọn wọn ò kọ́ kílẹ̀ máa ṣù ní two pm o ṣẹgbọ́n ma. èmi ni mi ní gbà fún un. you have to take it easy. thank you jare thank you for the advice. yes ma. so back to business so are you going to pay the balance now so i can write out your receipt. bàbá òye. tọ́jú ara ẹ kó tó fi jọ ọmọ ẹlòmíì ṣebí wọ́n ló ń gbádùn ọ̀nà méjèèjì àbí o lè mọ pain tẹ́mi ń go through bí báyìí. That's what you keep saying. Promises every day. Empty promises. Kò wàhálà mo ti gbọ́, mo kàn fẹ́ kó mọ̀ pé ìrètí pípẹ́ ó máa ṣọ̀kan láàrin. ṣe already ṣe wọn. máa pè má fojú mi sọnù. aṣọ ah, ah, i won't. àǹtí ẹ̀ wọ ẹjọ́ ọmọdé yín mo fẹ́ fi sùn yín mo rí yín sì ti ń. àǹtí kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń ṣe báyìí. kò sí kankan. ṣe ṣù ọ. ah àǹtí kò sí kankan lára yín gbóná báyìí by temperature yín high. ah àǹtí mi ló ní pé kí n gbé nǹkan wá bá mo dé wá ah jẹun pàǹtí mi o kí ló dé. pẹ̀lú àǹtí mi yes ma mo ti mo ti dọ́dọ̀ wọn ma but condition tí mo bá wọn ò dá ma yes yes yes ma ma ẹ tètè má bọ̀ ma ok ma. Adébọ́lá hàn. Don't tell me you're still hmm? sleeping. Oh, lọ́lé ni. Jẹ́ go check in soon. Check in soon. You run, you. ní ìwọ. Ìwọ tó jẹ́ pé ariwo mò ń lọlé, mò ń lọlé, mò ń lọlé ló má pa fún mi. That was then, babe. I need to relax my brain. Yeah. I'm not so ẹbí bébì baby, kò yẹ kí n for three days. Hey, ah, eh, ga go. Okay. You can rest all you want. Or rather, maybe I should join you in bed. Hmm? Come on, then. Okay, maybe I should also sleep. ṣẹlẹ̀ náà ẹ bá wa sọ̀rọ̀. Um, ẹ ṣe sùúrù madam kò sẹ́ni problem. dọ́kítọ̀ ẹ dẹ̀ sọ pé kà ṣe sùúrù kà ṣe sùúrù kò sí problem yẹ tí ojú yín kọrẹ lọ́wọ́ báyìí ẹ wo nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹsàn-án ẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà ah, àbí ó ní àrùn kògbóògùn ni. kò lè tó yẹn madam àrùn tí ò gbóògùn kẹ́ẹ̀ ó kàn rú mi lójú pé kí ló lè máa ṣẹlẹ̀ ni i don't really understand. doctor ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má fi ẹ̀kọ́ tó lọ́kàn mi jẹ ibi tẹ́ bá lọ gangan ni kẹ́ lọ please hit the nail on the head what is the problem. madam ibo lẹ ti ń jẹun i mean talẹni tí ó ń ṣe oúnjẹ yín because you've been eating poison for some months now so and it's beginning to affect your lungs and liver so òun ló fa breakdown tí ẹ ní lójijì. poison ah how come. sorry èmi tí mo wò yìí i'm a very very careful person most especially with what i eat and drink i don't eat out the only place i eat is in my home and house help me no man ń me mi sún so i don't understand mi ò lè sọ bóyá ọmọ ọ̀dọ̀ yín mọ̀ ń pa ẹ̀ àbí kò mọ̀ ń pa ẹ̀ but the only thing tí mo kàn mọ̀ ni pé ẹ ní láti wà very careful pẹ̀lú oúnjẹ tẹ̀ ń jẹ because stage tẹ wà yín nísìn ó wà very delicate so I need láti wà very careful kan. poison did you, did you hear that poison like kí ni mo lè ṣe fún Juliana tó máa fẹ́ pa mí I can't even marry it in my head I can't even poison. Thank God pé kò tí pọ̀ jù báyìí so you will get it flushed out in your system so I need ẹ̀dọ̀ ní láti need ní láti wà very careful pẹ̀lú don't got ẹ̀ ń so that is it I'm going to prescribe àwọn of ọmọ mi Have to flush everything out. Ṣé bẹ́ẹ̀ ni so oní kò ṣẹ́ ó dẹ̀ ń fún ní ìwọ jẹ okay let me tell you the honest truth tí ò bá jẹ́wọ́ èmi fúnra mi ni máa fẹ́ lé ọlọ́pàá lọ́wọ́ and i'm not joking with you i'm being serious here okay. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má fọ́ mi lọ́lọ́pàá lọ́wọ́ mi ì mọ kankan nípa ẹ̀sùn tẹ́ fi kàn mí. wọ́n ṣe ń bí ẹ kí pé mi mọ̀ kankan pa mi mọ̀ kankan pa síbẹ̀ mo dẹ̀ kú lọ wọ́n sọ fún mi pé mo kú díẹ̀ díẹ̀ nípasẹ̀ poison tó ń fún mi jẹ díẹ̀ díẹ̀ nílé abẹ́yìn mélòó gangan lè ń dáná fún mi ẹ̀yin mélòó ẹ̀yin lè dáná fún mi nílé. madam ọlọ́run rí mi o ẹlẹ́dàá yín dẹ́rí pé mi mọ̀ kankan nípa ẹ̀sùn tẹ́ fi kàn mí o ṣùgbọ́n èmi ò bá ní pé kẹ́ ẹ di ọkọ yín mú dáadáa ọ̀rẹ́ Uh sùúrù. You shouldn't have. No, no, you shouldn't have. She's sùúrù now. Jẹ́ go with tẹnu Go with wí Yeah. ẹ̀. Kí ló wà lọ́rùn ẹ̀ tó fẹ́ sọ? Kó wí tẹnu ẹ̀ kó lè balẹ̀ It's okay. This trying to rope my husband. I, I know, just let her talk. Jẹ́ kó sọ̀rọ̀. Um, excuse me, what do you mean by that statement? ní ọjọ́ kan mo rí ọ̀gá tí wọ́n mè kọ́. àtẹnimí ni ọ̀tọ̀ àtànàmánà sùúrù tó lọ́jọ́ ni òun ṣàlọ́ tó wà lórí sick bed jẹ́ kí n gba ọmọ tí máa gbà lọ́wọ́ ẹ̀ kí mi àti ẹ̀ra ká wà ọ́ra ìtí ti wà. ẹ ṣe sùúrù all right baby okay good. <sighs> Ah. Kíkẹ́, Kíkẹ́, could this be true? Kí ló ń pa lẹ́rìn? Ìwọ ló pa mí lẹ́rìn. Ọmọ kí wà lẹ́ pọ̀ ṣá. Okay, why did you decide to make breakfast? Nígbà tó mọ̀dọ̀ wà mẹ́rin. Well, because I can, because I can, and because I want to. Tó bá tó omi gan, màá tún wẹ̀ fún ẹ fúnra mi. Ẹ eh, ẹ, eh. <laughs> a jẹ́ pé nǹkan mi ti wọ nìyẹn. Nǹkan mi ò wọ̀ inú ilé ẹni láti ń jẹ kòtẹ́lẹ̀ ní ìdòdó yeah come come come. Oh, okay is he ready. yes ready. okay. Um, just wait ìtẹ́ mo ṣe ní kò jẹ́ kó sọ̀rọ̀. ah Keke if this is true then I am done for like I am finished. I know um, babe. everything Simone everything I have worked for everything that concerns me is in the hands of this guy this cannot be true. This cannot be true. I know, just. Ìparọ́, ó tọ̀rọ̀ nìkan tí mò ń This can't be true. Ó ṣọ́ pẹ̀lú nǹkan tó sọ yìí. Ó mọ nǹkan. Ah. Ó mọ nǹkan. Wà á máa lọ sìn. Àmọ́ o, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bì báyìí. Mi ò ní kó délé kó máa lọ sọ o. Yẹ́ ní láti ṣe I am gonna find out. She is gonna find out, okay? so don't mess up wà á délé wà á ṣe báyìí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ okay. okay ma. o sure. bẹ́ẹ̀ni ma. tó bá sọ̀rọ̀ i will know she will know you can go. ìjì ń jà lọ́tún lọ́sì afẹ́fẹ́ ń fẹ́ kiri Èdùmàrè máa ṣọ́ mi o dákun máa jẹ̀ra máa yé ẹni tó bá dá sí ló yege ah. nínú ìrìn àjò ayé yìí Èdùmàrè dákun máa ṣọ́ mi o ní gbogbo ibi tí mo bá ń lọ ènìyàn ò fẹ́ ní pọ̀rọ̀ àforí ẹni orí ẹni ló ń kó nìyàn o Èdùmàrè má jẹ́ nra má yeye. E, àwa má rí di níṣẹ́ rẹ̀ àwa di níṣẹ́ rẹ̀ ẹ̀yin tẹ́ láyé mm, ẹ̀yin tẹ́ láyé ẹ̀yin tẹ́ lọ́run náà ni ẹ má jẹ́ wáyé asán ẹ má padà lẹ́yìn ní bàbá mo bẹ̀bẹ̀ o ọ̀run. tẹ́láyé yìí ẹ máa ṣọ́ mi níbikíbi. kí ló ló ṣẹlẹ̀ kí ló dé. sis ẹ wò wàhálà ti ṣẹlẹ̀. Ah, ah, wàhálà bíi ti báwo. wàhálà ti rí gbogbo ọ ẹni orí ìyàwó di lé mi ṣe bí mi ṣe wà mi ti make up mind mi mi lọ́sọ̀dọ̀ àwọn olórí burúkú yẹn mọ́ o. Ah, kí ló ṣe fún ẹ. Baby, uh, madam. Yeah. What is going on here? Ah, no, no, I can't discuss Me, I can't ẹ me. Discuss pẹ̀lú ẹ̀. On discuss pẹ̀lú gate man. Yeah, just having a discussion to see if it's okay. Okay. Um, What Juliana nǹkan? Eh, madam, eh, nǹkan bí ọ̀sán yìí náà ni mo rí Juliana tó ń lọ. Mo dẹ̀ bí pé bó ló ń to ó ní pọ̀dọ̀ yín náà so mo rí tẹ dé gan ó yà mí lẹ́nu pé ẹjọ dé ìgbà tí mo rẹ pé lórí fóònù ó jẹ́ kó máa yé mi pé òun ò tí ì rẹ́dí àti padà wá báyìí. kí ló ṣe ń gbọ́ irú nọ́ọ̀sẹ̀sì òní ẹ báwo ìmọ̀ gbé bá kan létí òní padà wá. in other words Juliana padà sínú ilé ìmọ̀ ẹ̀bí. madam bó ṣe sọ fún mi nìyẹn. it is getting interesting. Uh, you are taking this likely ṣọ́ mi gbà mí òye lọ́wọ́ ẹni tí ń ṣọ́ mi tí mo yí. ṣáà serious o olóhùn òmòrí àbóhùn kọ́ lóhùn ṣóní dúró fún un ṣọmọ ẹ wà alright ṣá mo ṣe nídìí ẹ wà okay okay tí ó bá ṣe pé òun ló ṣe ní dúró fún un báwo ni mo ṣe máa address ẹ gẹdẹgbẹ gẹdẹgbẹ báyìí ni signature wà lórí fọ́ọ̀n tí mo fi mọ ẹ wọlé okay báwo ni mo ṣe máa address ẹ àbí ṣé mo mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó fẹ́ play smart ni ọ̀rọ̀ tó lè sọ ẹ kò make any sense mo sì relax oh perfect ẹ ti mú àbí ó wà the station say right now oh thank you um, I'll be with you like um, give me like a few minutes I'll be there Yeah, ẹ mọ̀ What is ṣe. ẹ baby John I need you to take me to the police station. You ìwọ You òòyà ọtún to go to the police station mo bí ẹ pé ta ni ò dá mi lóhùn. John torí get the keys take me to the police station I have to sort out some things meet me outside. ikú tó ń pọ̀jù bá ẹni òwe ló ń pa fún ni o ẹ o ẹ fúnra o ẹ fúnra onílé ò fúnra olè màmá kó lọ ajá ò fúnra ṣóhun làjá fi jìn ikú tó ń bá ẹni o òwe ló ń fún ni o. ẹ ká sọ ah, madam ẹ ká sọ ẹ rọra ẹ ká sọ sá o. Gbémisọ́lá Gbémi ọ̀rẹ́ mi ni she's my childhood friend eh? in fact a jọ lọ sí school ni like service ló separate mi àti ẹ tí mo fi lose contact pẹ̀lú ẹ ṣé kò sí ṣá. a jẹ́ wípé ọ̀rọ̀ tí ń níyànjú bọ̀ nìyẹn tí àwọn èèyàn bá ń ṣe bí ẹ̀yin ṣe ń ṣe yìí ó dá mi lójú pé rate of crime á in the country yìí torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ ọ̀dọ́ máa sá kúrò lábẹ́ òrùlé wọn ní make any report report ẹ̀yin make òun ló jẹ́ kí ká mọ bó ṣe ń lọ báyìí. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni madam. ọ̀rẹ́ mi màá wọlé bọ́ come and sit ẹ ká sọ madam. bẹ́ẹ̀mi kọ́ lélẹ́yìn ni ìbílẹ̀ ti pàdé. mo fi ìpojú mi rí dọ́bù ni àbí bí ẹni pé bí àmì ìmọ̀ gbé mi sọ́lá mú èmi náà rí gbà yín sẹ́yìn ni. Ah, báwo ló ṣe ń dá gbé mi mọ ọ̀rẹ́ àti kékeré. ọ̀rọ̀ ti ń sọra ẹ̀ yes ṣe rí madam ṣe rí Gbémisọ́lá tí ẹ̀yin ń wò yìí mm. hmm? òun ló wá blind Juliana sínú ilé yín ah. Juliana tó ń jẹ́ Dámilọ́lá ah. yes nígbà tí wọ́n ní kó lọ mú onídùúró wá òun ni gbẹ̀mí sọ́lá lọ mú kẹ́mi àbí sọ̀rọ̀ mi yé yín madam ló fi lọ mú kẹ́mi pé kí kẹ́mi wá ṣe onídùúró fóun. ẹni sọ̀rọ̀ I don't understand it you're getting me all confused gbẹ̀mí sọ́lá bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi ni right àmọ́ èmi àti ẹ ti lose contact sí ó ti pẹ́ like i've seen her last night it's been years so she doesn't know anything about my life kò mọ ibi tí mò ń gbé èmi àti ẹ ó ti pẹ́ ta ti báwo ló ṣe mọ̀ pé mo ní ìdánmọ̀ ọ̀dọ̀ débi kó máa wá plant ọmọ ọ̀dọ̀ sínú ilé mi please kò yé mi explain further. òun ló wà lórí ìdúró yìí kó sọ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà rú ọwọ́. Ẹ báwo ni? Àwọn oh, welcome ma good morning ma morning darling. So báwo everything? Fine ma. Jenny, come kan wọ́n béèrè. Ẹ bẹ́ẹ̀ ni ma àǹtí kan wọ́n béèrè yín ọ́sáré is yìí ìzàrẹ̀ wọ́n Okay. And you ní kò Okay, ma. Ẹ bá kọ́ ọ̀fà ìzẹ̀ wá. Ok ma ma kó wá office, ma. Okay, madam ẹ ti dé ẹ tètè lọ ọ̀gá ti wà nínú ọ́fíìsì ẹ tètè lọ bá wọn torí pé wọn ò ní pẹ́ jáde ẹ má tún bọ́dà pẹ́ ń jókòó mọ́ wọn ẹ tètè lọ yọjú sí wọn. Ah àǹtí. ọ̀rẹ́ mi afa jẹ́ ká lọ kí ló ṣẹlẹ̀. a ní kó jẹ́ ká lọ torí ọlọ́run a lè dúró ń bí báyìí ọ̀rẹ́ mi let's go We'll talk later we will probably talk in the car while driving. Let's just go. Ẹ bọ̀ tiẹ̀ ní sùúrù iṣẹ́ tó wá lọ, ṣé wọ́n fún àbí wọ́n fẹ́ tiẹ̀ fún mi good news yẹn náà. Ìnáwó tí mo fẹ́ gbé sojá kúrò ní premises yìí náà sẹ́ẹ̀. All right, no problem. I'd be a fool asking you, babe, I want to be taller. Because it's written all over your face, babe, and you're showing No, what is so False hope ló bọ́n kan fún mi. Ìwọ ló ní olópin mi padà. Mo kàn wá ṣe kiri, mo wá ṣe kiri, I'm tired. Don't worry yourself. You've got a job. Mm -hmm. Mm-hmm. How do you mean? Please sit down. Thank you. Please excuse me. Excuse me. Mo join. Gbọ́láhàn, it's a lie. Gbọ́láhàn, <laughs> wow! You're looking so good. Oh, thank you. She wants to sọ wash it. Eh? Yeah, I, I was told to bring my CV here. Oh, wow. Tí wọ́n sọ pé mo ṣì after that ṣe tán school you must stop running. Like I've been looking forward to see, like, nobody seems to know where you are. That you're looking so good, like always. No, no, I don't think so. I'm not looking. Èmi tí mo ti wáṣẹ́ wáṣẹ́ tẹ̀sẹ̀ mi tí bàtà ẹsẹ̀ mi ti jẹ́. <laughs> Gbàgbé yẹn, ìyẹn ò yọ gbogbo awesomeness yẹn kúrẹ̀. You're still looking hot, you know thank you. You're not looking bad yourself. You're welcome. Thank you. <laughs> so, Kini ni Kini Mum, I need to ah, like, ah, mo láti ṣe lálejò. Mo tún inú no, àtàlejò ah, kọ́. Báyọ̀ kọ́ mi dàbí tẹ́lẹ̀wọ̀ ẹ̀tù. Sori, ẹgbẹ́ làwọn, jọ torí ọlọ́. For now, gbé ìtàn ẹlẹ́wọ̀ ẹ̀tù pèsè ẹgbẹ́ kan. Ṣebí iṣẹ́ ló wà? Yes. O máa ṣe ju iṣẹ́ lọ. So just tell me, like, let me call someone. I need to entertain you. So you, you run this organization? ikú tó ń pọ̀jù gba ẹni òwe ló ń pa fún ni o ẹ fura o ẹ fura ẹ fura o ẹ fura. Clayton was offering pay fees for of an address. I wanted to surprise you. You wanted to surprise me? Well, you did surprise me. So how did it go? Well, fair enough. But Oromo Junior Yemi. You should the way she treated me, like she was expecting to see me. Mm. <clears throat> I'm not surprised to hear this, because she's been crushing on you since uni days. Oh. Mm. And you never told me? I never felt the need to tell you. It wasn't so important. But now that I have a need for her, I think we should make good use of this opportunity. and um, use her well. But did you tell her we're married? No. No, good. That makes it perfect. Wait on it. Hmm? Wait on it. Okay. Okay. Nǹkan tó ń try láti sọ fún wa ní ìsìn ni wípé o jẹ́ kí ọ̀pọ̀ ẹ̀ kó lọ fẹ́ ọ̀rẹ́ ẹ̀ kẹ́ lè máa jẹ́ díẹ̀díẹ̀ kẹ́ máa jẹ́ kẹ́ máa rí jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ok. Gbemisola how could you why what for why tó yẹ pé bọ́láwọn ìnáwó àti fẹ́ sílé ó dẹ̀ mọ̀ bí mojú ń ṣe nífẹ̀ẹ́ how could you ah, abó ti gbàgbé ni. ẹgbẹ́ ti wọ́n bẹ̀rẹ̀ ó ga ọ́ ó jọ ẹ̀ máa ń bọ̀. kò yé mi o. You guys Yeah. bye. ọ̀rẹ́ ṣé wọ́n fojú gbé ọ̀bọ yẹn lọ ni. kí ló dé pé each time tó bá ti rí bọ̀bọ̀ yóò máa ń throw off balance. wo left to me kánìpì mi ni a kúkú lọ sọ fún mi pé mo lágẹ̀ kúkú lọ sọ fún Abi. what's the big deal in that. kí n sọ fún ọkùnrin pé mo láìkẹ́ mo fẹ́ máa go out pẹ̀lú ẹ̀. wọ́n tẹ̀mí ni èmi á sọ fún ọ. wà ká raṣọ mọ́ ká ròdì máṣọ kí ni sàmà ti gbé fọkànnà máa gbé tó bá bá àbí wò ló lọ bá it's still the same thing you guys are gonna date eventually. Exactly. I mean, yeah, seriously. You know what? I support emotion. No, let's. Uh. <laughs> I just know that I like him. Uh, uh, uh, I love him. I also had feelings for you. Me, mom got some of the bá lẹ́nu ẹ̀ tí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ńgbà yẹn ni. Mi mọ bó ṣe ń even, sọ̀rọ̀ ńgbà yẹn ni. Even Gbémisọ́lá, nígbà tí mi àti ìpàdé inú camp fúnra ẹ̀ ló wá bá mi fúnra ẹ̀ ló dẹnu fẹ́ kọ́ mi. ìgbà tí mo dẹ̀ ti dislike ẹ̀ nígbà tó sọ fún mi tó agree pẹ̀lú mi pé kóun fi mi gamble pẹ̀lú Mojoyin mo play along pẹ̀lú ẹ̀ ni because she was desperate she could do and undo. mo mọ̀ pé ojú màá lé ẹ̀ kúrò lọ́tì mo dẹ̀ mọ̀ pé possible kò ṣe padà dá mi that was why I planted Damilola into your house àǹtí gbèmí bí mo bá ní mo understand the game yẹn irọ́ ni mo pa. olùdámilọ́lá ó mọ ẹ̀gbọ́n tó nílé ní kó tó dànù tí n bá sọ fún ẹ pé iná ń jó lórí omi ní kí n lọ kéré ọ mú mú nǹkan tí mo fẹ́ achieve nínú ilé yẹn sẹ́ I want you to be there I want you to be my eyes and my ears every bit of nǹkan tó ń ṣẹlẹ̀ nílé I want to know about it. pàápàá ọkọ mi mo fẹ́ mọ̀ bóyá bá ṣe jọ ń sọ bẹ́ẹ̀ náà ló ṣe màmá ṣe. ṣé wàá fẹ́ gbọ́ apart from the salary tó màmá fún ẹ bẹ́ẹ̀ èmi fúnra mi from my own pocket màmá fún ẹ every month so fún period tó fi jẹ́ pé òní ṣiṣẹ́ ààrẹ tó jẹ́ pé iṣẹ́ ló fẹ́ mójútó yìí you be covered you be fine trust me. <laughs> ẹ wo gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó sì rò mí lójú because báwo lẹ̀yin máa ní kí n lọ sílé èèyàn kan kí n lọ ṣe ọmọ ọ̀dọ̀ níbí i don't understand it kátẹ̀wá táwa pàtì yẹn tì mo débẹ̀ náà tán sìn wọ́n ní àwọn onídìí garanto rẹ́ẹ̀bà ẹ̀yin dẹ̀lẹ́ lẹ́ẹ̀kẹ́ lọ yìí ẹ̀ wò ó ti mi ò. Dámilọ́lá òbí báyìí sórí iṣẹ́ yìí kò ń ṣe fún general public ó wà exclusive torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ mo dídì yàn pé kò bá mi ṣe mi lè sọ fún just anybody pé kò lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ this assignment is for you especially for you To mọ̀ kí wàá deliver hmm? ṣé Should wá worry? To guarantee? tó sọ i'll source for someone ìyẹn mi ṣe problem My fún ẹ to my true friends fún ẹ better better because àbúrò mi i'm a big girl my own iṣẹ́ yìí i know just do what i asked you hmm? You'll be fine mm -hmm. you be sorted big girl level well eh? ma worry us every month i will meet up. okay tí bá ṣàtúntẹ́ pé kò ní sí problem mo ti gbọ́ mo ṣàjẹ́ kọ́kọ́ mi balẹ̀ because. you just do what I asked you to do. all right all right. idiot selfish bastard. ara fún mi náà wọn mọ ohun péjú yẹn ní ọkàn iṣẹ́ ọmọdé lásán lásán nítorí ẹ mo ṣe mo ṣe gbé súnmọ́. you did what wọ́n ti distract ẹ from doing work gbé mi ní ah! I'll do anything to protect you. You, you've shown me nothing for too long and I'll be a fool not to reciprocate. Nígbà tí mo ṣàkíyèsí pẹ̀lú movement ọ̀rọ̀ oúnjẹ, nítorí mo ṣe bẹ̀rẹ̀ sí máa ṣoúnjẹ fún mi. Maybe I did it all because of you. I love you all wholeheartedly, me and Papa, for life. Tell that to the monkeys. Ṣé ìdí nìyẹn tí wọ́n fi sọ wípé kí wọ́n máa poison ọ̀rẹ́ ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kẹ́ lè jogún gbogbo property àbí? Ìṣúwà àmọ́ ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀. Ẹ ìwọ Kẹ́mi ìwọ ni wọ́n rán níṣẹ́kíṣẹ́ ṣé tí wọ́n bá ní kó tọwọ́ bọ̀ náà wàá tọwọ́ bọ̀ wọ́n wá sọ̀rọ̀ ẹ̀dọ́mọ́rógùn ẹ Juliana ìwọ náà ó sọ̀rọ̀ ẹ di ìdàkudà wọ́n ń tìyẹ́ gbọ̀ngbọ̀n iṣẹ́ tí ò ń ṣe tìyẹ́ wọ́n ń rán ẹ. mo fi ń dá yín lójú kò sẹ́ni tó máa lọ nínú láì jìyà iṣẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ fẹ́ kò ẹ jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ madam take it easy wọn yóò láti sunkún ọlọ́run ti gbèjà yín jà. níṣẹ́ dé tòrútòrú wọn ò gbé wọn ò sọ bá dọ̀gún májàyé rí mi gbèsè wọn pàdé gùn wọn tún pàdé òkun mọ́ o àwọn lọ́mà ní pé kó dúró àwọn lọ́mà tún ní kó máa lọ. wáá tán alájẹ tán ṣáà ní ìwọ òfò ni wọ́n wá yìí Èdùmàrè má jẹ́ kán sọ mí di kòròfò orí mi má sọ mi